níbi gíga lóde ọ̀run olùdáyé ẹni tó fún wa lórí ọ̀fẹ́ àtàǹfààní láti wà lórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà nígbà tí à ń dágbére lórí ètò yìí à ń wí fọlùdáyé nígbà náà wípé tó bá yọ̀ǹda orí ọ̀fẹ́ fún wa àwa àti gbogbo ọkàn tí ń wòran wa lóde àgbáyé á máa pàdé lórí ètò ọ̀hún lónìí a sì ti wá dúpẹ́ lọ́wọ́ olódùmarè ọba tó yọ̀ǹda oore ọ̀fẹ́ ńlá fún wa tó jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ ètò gbàgede ìlú yìí nǹkan tó lè jọ máa gbọ́ra wa lónìí ojú òní ti ẹnìkọ̀ọ̀kan wa àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ torí bọ́lọ̀wọ̀ yọ̀ǹda fún wa àtàwa àtẹ̀yin àní lè wà lórí ètò lónìí kájọ gbádùn ara wa níwọ̀n ìgbà tí olódùmarè sóòtì ti fún wa ní oore ọ̀fẹ́ ńlọ́hún àjọ máa gbára kàsídà lónìí àjọ máa fi ìgbádùn sayọ̀ lórí ètò náà àmọ́ ìpè ètò tẹ́ ẹ ti ń retí ni gbọ́ngbọ́n kan sí lónìí iyọ̀ ó sì dùn dáadáa lórúkọ àwọn lọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí hmm, lórúkọ gbogbo wọn ń lèmi Cephas ọmọ Akínrodolú èmi tí gbogbo ayé ń pè ní bàbá JP ọba àlù kan àkànní olóhùn iyọ̀ ni mo fi ń kí gbogbo aráalé àti rògbòrò gbogbo ẹ̀yin tí ń wòran wa lóde àgbàláyé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di o nítorí èmi làkàn ní ìkọ́ olókun ọ̀la ọmọ gbadé gẹṣin orí adé nìran bàbá mi lẹ́fun alààyè àjọ gbádùn ara wa dáadáa lónìí ni ẹ mọ̀ pé bí ìṣe wa èmi nìkan kọ́ ni mò ń wá sórí ètò yìí ń gbogbo ògbà ẹ àti kọ́ra wa wá bá a ti ń ṣe é nígbà gbogbo ọmọ ilé agbára pẹ̀lú mi. bàbá jp ọpẹ́ pàtàkì lọ́wọ́ elédùnmarè ọba tó dá wa sí dédé àkókò yìí ọba tó ní ká máa bẹ ọba tó ní ká máa wà kì í ṣe mímọ̀ ṣe wa tàbí agbára wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ òun ló lédùnmarè tó ṣe kíni tó fi fún wa títí di wákàtí ọ̀wọ̀n yìí adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó ń wò wá wípé ẹ ṣètẹ̀ jòkó ti gbàgede ìlú ẹ̀rọ ló jẹ́ kí n kí n pé ẹ káàbọ̀ sórí ètò gbàgede ìlú bí ti ṣe mọ̀ pé gbàgede ìlú lẹ́tọ̀ ètò ní gbàgede gédé ìlú bẹ́ẹ̀ dẹ̀ ni èmi náà ni ọmọ yín tó ṣàtàṣàtà ọmọ yín tó pẹpẹ ẹ̀hún mẹ́sì ọmọ ọdúnládé lórúkọ tèmi mo tún ní ẹ káàbọ̀ sórí ètò gbàgede ìlú lẹ́ẹ̀kan sí i. <laughs> Hmm, ẹ dáa ẹ mọ̀ pé abala ló ní ìpele ìpele níbẹ̀ lórí ètò yìí bá a ti máa ń wọ̀n fún yín gbogbo ìgbà hmm. lábala àkọ́kọ́ ẹni tá a ti ń wo àwọn ìròyìn tó ti jáde nílẹ̀ wa abala àkọ́kọ́ ńlá fi bẹ̀rẹ̀ lónìí mm. fún yín tí ẹ sì gbádùn rẹ̀ bí a ti wọn àwọn abala ọ̀hún kalẹ̀ abala tí ẹ ti ń gba ẹ̀bùn tá a ti ń gbé olórin wá mm. gbogbo àwọn èèyàn wọn ti ń nàgà àwọn tó fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ àṣẹ àti ẹ̀wà gbẹ̀bùn báyìí àbí àgbà béèrè báyìí tá a fi gbẹ̀bùn ẹ mọ́ nàgà ọ̀run ẹni ẹ̀ ń gbéyàwó bọ̀ wá bá ní ìpolongo àti gbogbo ìkéde ẹ fẹ́ kí iléeṣẹ́ yín tó ti gbọ̀rẹ̀ gẹ̀dígẹ̀ ẹ fẹ́ kó tún fi ẹsẹ̀ múlẹ̀ kí gbogbo ayé kan máa gbúrò rẹ̀ káàkiri mm. lábẹ́ ọ̀run àbí iléeṣẹ́ yín kékeré ni ẹ fẹ́ kó di ńlá mm. ẹ̀yìn nọ́mbà tẹ̀ ń wò lójú wòran yín náà ni ẹ pè wá sí àwọn sì máa bá yín polówó ọjà yín ní gbogbo ìgbà àjọṣepọ̀ wa kò kòkó ní ìbàjẹ́ o ó dà ẹ jẹ́ kí a lọ sókè lọ́nà ńgbà mm. bá padà dé a kan lu ètò ọ̀hún lóníràbájì gan-an à ń bọ̀ ná. Kaftan TV la wa ń wò ó Kaftan TV kárí ayé Kaftan TV la wa ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Captain television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápò lówó ọjà kájẹ́ ó búgbájẹ́ o Kaftan TV la wà ń wò Kaftan TV yìí kárí ayé Kaftan TV la wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Mm. ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà ẹ bá dẹ̀ ṣe lọ fún yín pé nípele nípele ẹ ìpele àkọ́kọ́ làkọ́kọ́ kan lù abala àwọn ìròyìn. Mhm. tó ti jáde nílẹ̀ wa peter kanlu lónìí nù. ó dà ọmọ ọdúnladé òbítíbitì ìròyìn ní bẹ́ẹ̀ wájú wa ṣùgbọ́n àwọn èyí tá bá lè yẹ̀wò ń bẹ̀ mm. láwò láàárọ̀ yìí mm. lára àwọn ìròyìn tó ti jáde nílẹ̀ wa níbẹ̀ ni àwọn ẹgbẹ́ láwùjọ lẹ̀ yìí ní tán ti fi gbé bọnu tán ti ké gbàjáre o látàrí ìgbésẹ̀ tuntun tí àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń gbé o àwọn ilégbèmọ̀ asòfin àgbà làbújá bí wọ́n ti ní kí ààrẹ àwọn sínẹ́tọ̀ ti ń lo sí àkópa lórílẹ̀‐èdè yìí pẹ̀lú abẹnugẹ̀lẹ̀ aṣojú ṣòfin àtàwọn igbákejì wọn ẹlẹ́wọ̀n tó ti dipò mú nílégbèmọ̀ asòfin ọ̀hún wọ́n ti ń ṣètò bí wọ́n yóò ti máa gba owó àjẹmọ́nú ní gbogbo ọjọ́ ayé wọn èyí lẹ́yìn tán bá ti kúrò lórí àlééfà lọ́fíìsì àwọn èèyàn àwùjọ pẹ̀lú àwọn ẹgbẹ́ lórílẹ̀‐èdè yìí tí ẹ mọ àwọn àgbààgbà agbẹjọ́rò kan nílẹ̀ yìí ni a ti fi gbé bọnu tí wọ́n ké gbàjarè lórí ìgbésẹ̀ tuntun tí àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí tí wọ́n fẹ́ gbé ó jẹ́ bí àwọn àgbẹ̀mọ tẹ̀kótólé ìgbìmọ̀ aṣòfin méjèèjì ọ̀hún tí wọ́n ní kí wọ́n jòkó sí àgbéyẹ̀wò ìwé òfin ọdún 1999 tí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀ bí wọ́n ti ń kó ààbò wọn kalẹ̀ níwájú ilé àwọn ohun mẹ́rìndínláàádọ́rin tí wọ́n dábàá rẹ̀ kalẹ̀ tí wọ́n jọ gbéyẹ̀wò nínú ilé ọ̀hún bí wọ́n ti kó kalẹ̀ níwájú ilé lọ́jọ́rú bí àwọn sínétọ̀ bí wọ́n ti mú ọjọ́ ìṣẹ́gun láti dìbò fún àtúnṣe àbá ọ̀hún ni àwọn ọmọlé aṣojúṣòfin wọ́n ní wọ́n ṣe tiwọn ní ọjọ́rú àti ọjọ́bọ̀ láti ṣe àgbéyẹ̀wò àbá òfin náà wọ́n fẹ́ kí àwọn tí wọ́n jẹ́ olórí nílẹ̀gbìmọ̀ asòfin méjèèjì ọ̀hún bí ààrẹ ilẹ̀gbìmọ̀ asòfin àtàwọn sínétọ̀ àti ti abẹnugan ilé aṣojúṣòfin àtàwọn igbákejì wọn kàn máa gba owó ní gbogbo ìgbésí ayé wọn <laughs> àdáǹtí wọ́n ń gbé yẹ̀wò bí wọ́n ti ní wọ́n ti là á kalẹ̀ sínú ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà abala mẹ́rìnléní ọgọ́rin tí wọ́n ka ilé karùn-ún mọ́ bẹ́ẹ̀ ni ní ìwé òfin orílẹ̀-èdè yìí tí wọ́n ní àwọn tó bá ti wà nípò ààrẹ lórílẹ̀-èdè nàìjíríà àtàwọn igbákejì wọn tí wọ́n ti kúrò lọ ọ́fíìsì pé gbogbo ìgbésí ayé wọn ni wọ́n fi ń gba owó ǹdẹ́bi wípé owó tí àwọn ààrẹ àtàwọn igbákejì wọn ọ̀hún tí wọ́n ń gbà lọ́dọọdún ó ní bílíọ̀nù méje ó lé ẹ̀sùn mẹ́jọ náírà seven point eight billion naira lọ́dọọdún wọ́n wá sọ wípé ẹni tẹ́nibọ́dì èyí tí ó bá ti wà nípò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ rí tàbí igbákejì wọn èyí tó jẹ́ pé wọn ò yọ kúrò lórí àlééfà wọn ò lè kúrò lórí oyè tí wọn ò sì tẹ èyíkéyìí ní abala ìwé òfin orílẹ̀‐èdè nàìjíríà mọ́lẹ̀ lọ ọ́fíìsì pé tí wọ́n bá ti gbé ìjọba sílẹ̀ wọ̀ ọ́rọ́wọ́ tí wọ́n ti padà lé wọn gbogbo ọjọ́ ayé wọn náà fi ń gba owó ọ̀hún níṣẹ́ wá ń dá alábàbá yìí tí ó ń ṣe kùrùkẹrẹ rẹ̀ kọjá pé àwọn olórí àwọn sínétọ̀ àti àwọn rẹ́ẹ̀pù àti igbákejì wọn ipò ẹ̀hún pẹ̀lú kan lè máa gba owó túlùtúlù ní orílẹ̀-èdè nàìjíríà àjọ sẹ́ráàpù ló ti sọ látẹnu igbákejì olórí wọn kọ́lá dáre ó ti wá ké sí àwọn èèyàn àwùjọ ó ké sí àwọn aráàlú ó ní kí wọ́n lọ bá àwọn aṣòfin tí ń ṣojú constituency wọn kí wọ́n dó tì wọ́n kí wọ́n lè jẹ́ kí wọ́n tọwọ́ bọlú òfin bẹ́ẹ̀ kí wọ́n lè ṣerú òfin ọ̀hún ní orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ lára àwọn àròyìn tó jáde nílẹ̀ wa kí hmm. olódùmarè kódò la orílẹ̀-èdè nàìjíríà ọmọ ọdún ládé ọ̀rọ̀ rí o. bàbá jp ilé hmm. ó tiẹ̀ mú mi rántí nígbà kan tí àwọn aráàlú tí wọ́n ké ń gbà yẹn tí wọ́n ní pé bó bá ní pé tán bá ní pé káàárọ̀ pé gbogbo owó tí àwọn tí ó ń ṣe aṣojú wa tàbí tá a pè ní aṣíwájú wa lókè náà lọ́hùn pé bí àwọn owó tí wọ́n gbà tó máa lè dá sí bíi méjì àbí mẹ́ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n yọ bí a tó máa dá sí mẹ́ta tán fún wọn lẹ́yọ̀kan tán fẹ́ ẹ̀kan tán kólẹ̀ tí wọ́n ń réjọ kó bí agbo owó tí nàìjíríà bá jẹ tí wọ́n dà fi lẹ́ẹ̀kẹta tó sì tán fi ṣe bẹ́ẹ̀ kí wọ́n kó fún àwọn pé kán fi ṣe àwọn nǹkan ribiribi tí yóò ṣe àwọn aráàlú ńláǹfààní ìyẹn láì tí ì gbọ́ wípé ẹ̀kọ́mọ fún àwọn hmm. sẹ́nẹ̀tì tàbí spíkà oní owó ìfẹ̀yìntì owó àjẹmọ́nú ní gbogbo ọjọ́ ayé wọn gbogbo <laughs> mọ̀ gba life pension sọ̀rọ̀ pé àwọn gómìnà orílẹ̀-èdè nàìjíríà hmm. àtàwọn igbákejì gómìnà sọ̀rọ̀ hmm. pé àwọn náà tó bá ti lè kú lórí àléfà lọ́fíìsì báyìí owó tùlùtùlù ni wọ́n yá fún wọn kódà gan wọ́n ti ṣe sínú ìwé òfin orílẹ̀-èdè yìí tọdún 1999 wípé bí gómìnà bá ti ń kó lọ́fíìsì hmm. wọ́n gbọ́dọ̀ ní ilé tí wọ́n kọ́ hmm. wọ́n kọ́lé fún wọn wọ́n rọkọ̀ kódà nínú orílẹ̀-èdè nàìjíríà wa kan náà yìí hmm. ààrẹ tó wà lórí àlééfà wọ́n lè wò sàkún wọ́n lè wípé gbogbo àwọn ààrẹ tó ti kú lórí oyè wọ́n fẹ́ ra ọkọ̀ fún wọn òbítíbitì owó ni wọ́n fi ra ọkọ̀ òun o lórílẹ̀‐èdè yìí bí wọ́n ti ṣe òfin ọdún 1999 tó jẹ́ pé àwọn kan ni tí wọ́n ti lówó tẹ́lẹ̀ ni wọ́n máa lówó sí i hmm. tí àwọn èèyàn tí wọ́n lówó tí wọ́n ti máa ya kùṣẹ́ sí i lórílẹ̀‐èdè yìí ló yà ní lẹ́nu ìdí tó fi rí bẹ́ẹ̀ kò yéèyàn hmm. <laughs> òbítíbitì owó bí ògiri àlàpà tí ààrẹ wọn tó bá ti wà nípò ààrẹ àti igbákejì wọn ti ń gbà àtàwọn àlàwáǹsì gbogbo hmm. tí wọ́n gbà lọ́dún mẹ́jọ tí wọ́n gbà lọ́dún mẹ́rin. ọ̀tọ̀ nílé tí wọ́n gbà tán bá wà lórí ipò. <laughs> nígbà tán bá tún wá kú lórí àléfà ṣé owó tí adúrú owó tí wọ́n ń gbà ṣé kò tí wọ́n á pọ̀ jù a sì ń wí pé kò sówó kò sówó lórílẹ̀‐èdè nàìjíríà a sì sọ pé orílẹ̀‐èdè nàìjíríà ń jẹ owó sí i pé à ń jẹ gbèsè pé orílẹ̀‐èdè nàìjíríà ń jẹ gbèsè àwọn òṣìṣẹ́ ọba wọ́n ń daṣẹ́ lẹ̀ ń gbogbo ìgbà àwọn òṣìṣẹ́ elétò ìlera wọ́n ń daṣẹ́ lẹ̀ àwọn nọ́ọ̀sì àwọn òṣìṣẹ́ ilé ìwé gan àwọn asù wọ́n daṣẹ́ lẹ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ thirty thousand naira minimum wage títí di bá a ti ń sọ̀rọ̀ yìí ara wọn ìpínlẹ̀ tí kọ́lọ̀ lódùmarè kó gbà wá o. bá mi Elédùmarè <laughs> oríṣiríṣi. Mm. pé tí wọ́n bá tún wáá ṣe àṣeyọrí rẹ̀ báyìí hmm. tí àwọn <laughs> eh, eh. ààrẹ wọn sínétọ̀ ti ń lo iṣẹ́ àkópa eh, àti igbákejì rẹ̀ hmm. àti spíkà náà nílé rẹ́ẹ̀pù àti igbákejì rẹ̀ wọ́n tún máa gba life pension. láìpẹ́ náà wọ́n máa ní kí gbogbo àwọn tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ náà kọ́ tó máa gba life pension. ẹ̀ǹkẹ́ kí wàá ní àwa tí àwa sọ pé àwọn aráàlú tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé yín síwájú pé kẹ́ ẹ̀ mọ sọ aṣojú tàwọn kí wàá láwọn lè pèpè tọ̀ nígbà tí lágbájá wà ń bẹ nígbà tí tàmẹ̀dọ̀ wà ń bẹ ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe aṣíwájú wa níwájú ní orílẹ̀-èdè nàìjíríà nǹkan báyìí. lójú tọ̀dọ̀ mi hmm. bí ìgbà tá a bá wípé àwọn olóṣèlú tó ti gbẹnu sókè tán wà lókè àwọn gan ni wọ́n bu ọ̀rọ̀ àti oyin orílẹ̀-èdè nàìjíríà sàkátà rẹ̀ torí bàbá wo gbogbo àwọn tí ń da sẹ́lẹ̀ ń gbogbo gbà lórílẹ̀-èdè yìí <laughs> hmm. àwọn tí ń bẹ ní ilégbèmọ̀ asòfin àgbà àtàwọn tí ń bẹ ní ilégbèmọ̀ asòfin ìpínlẹ̀ kò tí ì sínú ìwé ìtàn pé wọ́n da sẹ́lẹ̀ rí nínú ìwé ìtàn orílẹ̀-èdè yìí àwọn tí ń bẹ ní ilégbèmọ̀ asòfin ní ìpínlẹ̀ pé wọ́n wá daṣẹ́lẹ̀ torí pé wọ́n daṣẹ́lẹ̀ pé wọ́n ò rówó oṣù àwọn òṣìṣẹ́ elétò ìlera mm. àwọn dókítà onímọ̀ ṣègùn eh, eh, owó ìfẹ̀mí ara ẹni wéwu mm. tí ìjọba ń san fún wọn five thousand ni wọ́n san fún wọn tẹ́lẹ̀ odidi dókítà. àṣírí àwọn kan tí wọn tẹ̀tún eh. rí tí wọ́n gbà. kọ́lọ́ olódùn rẹ̀ kò sàánú hazard alawa sinimá máa ń perú owó òun pé ẹ lọ́ọ́ fi ẹ̀mí ara yín wéwu hmm. ẹ wo àwọn dókítà tán ti kú. Mm Hmm. lórí ọ̀rọ̀ covid nineteen látìgbà tó ti bẹ̀rẹ̀ ẹ wọ̀ wọn òṣìṣẹ́ elétò ìlera tán ti lùgbàdì àrùn tán ti ti bọ́jú ọlọ́jọ́ lọ. ṣé ká bẹ̀rẹ̀ láti ká mọ̀ tiẹ̀ tí mo láti covid nineteen ìnígbà tí lásà àmọ́ iye hmm. àwọn tó lọ ìgbà tí ebola ó láwọn tó lọ ká tó wá ní pé kùrùkẹrẹ pé ilé síkì ìtọ̀hún síkì ètò hiv gan lásán lára tibẹ̀ ó láwọn tó fi ẹ̀mí wọn wéwu ká tó wá ní ti covid nineteen. nígbà tí àwọn kan tí tó ti kú olórí àléfà lẹ́yìn gbogbo owó tán ti jẹjẹjẹjẹ jẹ lọ́fíìsì mm. tí wọ́n tún máa gba seven point eight billion ah, ah, lọ́dọọdún kò ah, life pension. a sì láwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí à ń jẹ owó iléèwé tí wọ́n rí san. owó iléèwé lólẹ́dẹ̀ yìí ó dogun dọdẹ ó dáa pọn mm. hmm. gbogbo wa ṣe gbogbo àníná ọba iná ń dákúrekú. ìpè kò sówó kò sówó òun ni oríṣiríṣi pé bíyá ìwà adigunjalè ó ṣe bẹ́ẹ̀ ó ń peléke sí i lórílẹ̀‐èdè nàìjíríà. nígbà tí irú wa ìta wà ń kéke hmm. ńlá ti lo omi ẹ̀rọ gbẹ̀yìn hmm. lórílẹ̀‐èdè nàìjíríà hmm, lágbègbè wa kódà gan-an nígbà tá à ń gbọ́njú bọ̀ ń kéke òun a rí i pé omi ẹ̀rọ ti ń kásẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé àwọn páìpù tí wọ́n ti fi fa omi ẹ̀rọ tẹ́lẹ̀ kọjá ládùúgbò a lè wọn tó bẹ́ pẹ́ lójijì omi wọn ṣàdédé máa da yàyà gbogbo ọmọdé á sá lọ bẹ́ẹ̀ nígbà náà lọ́hùn kó tó di pé kò sómi ẹ̀rọ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà. àwọn páìpù tí wọ́n ń lò gan àwọn tó yẹ pé wọ́n ti lò ti pẹ́ tó yẹ pé òórùn ti pa òjò ti pa gbogbo ẹ̀ tí wọ́n ó ti fọ́ ó ti bẹ́. gbogbo ẹ̀ tí a ti daṣẹ́lẹ̀ báyìí. ó ti daṣẹ́lẹ̀ báyìí kò ṣiṣẹ́ mọ́ oríṣiríṣi ní ọ̀sẹ̀ tá a wà yìí náà ni a gbọ́ pé àwọn adigunjalè ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ wọ́n lọ sí àwọn oríṣiríṣi báǹkì lọ́sàn-án gangan léraléra bíi báǹkì mẹ́rin nípínlẹ̀ Benin bẹ́ẹ̀ tí wọ́n lọ bẹ́ẹ̀ tí wọ́n lọ tí wọ́n kí ló fà tí wọ́n ṣe àdìgúnjalè hmm. torí kò sówó níta kò kárí. nígbà tí àwọn ọmọ àjọ aláàbò hmm. àwọn ọlọ́pàá tán fẹ̀hónú hàn jù ní pé àjẹmọ́nú àwọn kéré hmm. àwọn sọ́jà gan ti yarí ńgbà kan pé wọn ò rówó ra nǹkan ọjà àwọn kan tó ti kú lórí àlééfà àwọn náà tún fẹ́ ṣètò bí wọ́n ti máa gba ọ̀pọ̀lọpọ̀ tí ẹni eh, tí wọ́n ṣe bí àwọn súnkẹrẹ fàkẹrẹ wọn ti láwọn dáṣẹ́lẹ̀ wọn ní oríṣiríṣi ọ̀kan láwọn láwọn ò ṣiṣẹ́ mọ́ ọ̀tọ̀ láwọn tó kù lórílẹ̀‐èdè nàìjíríà pàwọn fẹ́ lọ ṣiṣẹ́ ń bọ̀. ǹjẹ́ ọmọ yìí pé running cost allowance sí hmm. àwọn sínétọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ń gbà hmm. thirteen point five million. Hmm. àrẹ́lẹ́gbẹ̀mọ running cost allowance owó sákiri. Hmm thirteen point five million naira àwọn rẹ́ẹ̀pù wọ́n ń gba ten million naira lẹ́nu kọ̀ọ̀kan wọn. yàtọ̀ sí pé wọ́n wá jókòó pé wọ́n wà lára àwọn tí wọ́n jókòó sórí ilẹ̀ wọ́n jókòó sórí hmm. àga gírí àbí ti. òṣìṣẹ́ ìjọba gan-an tó ṣiṣẹ́ fún thirty five years ló ní pension lẹ́yìn mi. èló ni wọ́n fún wọn hmm. ọ̀pọ̀lọpọ̀ ní orí sálárì gba ọ̀pọ̀lọpọ̀ àáfúnágbà àwọn àáfúngangbà àwọn ọ̀pọ̀lọpọ̀ ní orí kankan gbà. ẹlòmíì kóhùn ra mọ́ wọlé sẹ̀lẹ̀sẹ̀ ibi tẹ́lómi ti sá kiri súnkẹrẹ fàkiri. pé kí wọ́n máa ṣe screening àwọn òṣìṣẹ́ ìjọba ẹlòmíì gan ti dàgbọ́ ti ń ṣàìsàn ibi tí wọ́n bá ti tò lórí ìlàlẹ́ ẹlòmíì ó ti kú tí ó ti ṣubú tí ó ti kú ẹlòmíì gan ń ṣàìsàn lọ́wọ́ ìjọba sọ pé gbọ́dọ̀ wá ṣe screening dandan ọmọ rẹ̀ ó tún wá gbé sínú mọ́rúwá àbí kí ọmọ rẹ̀ gbé sínú tẹ́sín máa gbé ìṣó ní tó ti lọ ṣe screening orílẹ̀-èdè yóò gbà tún ṣe. kí a ṣe bẹ́ẹ̀ kí a mọ ká ní àánú àwọn mẹ̀kúnnù àánú àwọn tó ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀ wọ́n rò pé tọ̀ ẹ̀ǹkẹ́ nìyí lọ́wọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ́ ká ro tiwọn náà ká ṣe bẹ́ẹ̀ ká ṣàkàwọ̀ ẹ̀yìn wò kó má jẹ́ pé wájú wájú ni wọ́n ní káwọ̀ ẹ̀yìn wò kán ni bí ẹ̀yìn ṣe rí hmm. kí wọ́n mọ̀ pé tọ̀ àwọn èèyàn wà lẹ́yìn tí wọ́n ń ké tí wọ́n ń ké gbàjarè kan ṣe hmm. bẹ́ẹ̀ kan ṣàánú lágbára Elédùmarè orílẹ̀-èdè Nàìjíríà kò kò ní bàjẹ́ àmì Elédùmarè bàbá JP hmm. eléèlú wa gbé mi eh, lọ síbi tí àwọn ìjọba ti fi tí wọ́n ti fi òǹtẹ̀ tí wọ́n ti fi tẹ̀ nílé ẹjọ́ wípé eh, ọlọ́pàá tí ò bá ṣe bẹ́ẹ̀ tí ò tíì ní àdé lórí tí kò ti ṣe bẹ́ẹ̀ tí kò ti ṣe ìgbéyàwó níṣu lọ́kà tí wọ́n mọ̀ sí pé tọ̀ ọlọ́pàá arábìnrin eléyìí ò ti ṣe bẹ́ẹ̀ ò ti ṣe ìgbéyàwó kò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé òun ṣe bẹ́ẹ̀ òun ní oyún sínú wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fi òǹtẹ̀tẹ̀ ní ilé ẹjọ́ pé mo wá jẹ́ ọlọ́pàá obìnrin o ṣùgbọ́n mi ò tí ní ọkọ nílé o mi ò tí ní adé orí ọ̀kín o bí àwọn èèyàn ti ń sọ pé kó wá síbẹ̀ kó wá ní òun ní oyún ìsinmi kò síbẹ̀ wọ́n ti tẹ́ ilé ẹjọ́ ti fi òtẹ̀ lù ú bẹ́ẹ̀ ni wọ́n ti fòǹtẹ̀ lù ú pé ọlọ́pàá obìnrin tí ò bá sí ìlọ́kọ kò gbọ́dọ̀ lóyún. Mm, bẹ́ẹ̀ ni hmm, bẹ́ẹ̀ ni hmm. lẹ́wọ́ tèmi èmi ò pé yín tó bá tiẹ̀ rí pé oríṣiríṣi ló tiẹ̀ lọ ní orílẹ̀-èdè nàìjíríà hmm. àtọmọ pínísẹ́ àtẹlẹ́ tó tó ilé ọkọ àtẹlẹ́ tó ilé ọkọ lọ́gbọ́n náà síbẹ̀ ni wọ́n síbẹ̀ wọ́n. ẹ bóyá kí kí wọ́n lè já fáfá lẹ́nu iṣẹ́ wọn. kí wọ́n lè já fáfá lẹ́nu iṣẹ́ wọn. ìyẹn tó máa bóyá pé àtọ̀ ẹ máa rí ètò pé nígbà tí wọ́n ti lè gbà táwọn ọlọ́pàá gan tí wọ́n síbẹ̀ tí w wọn gbà kí wọ́n lóyún àwọn ibòmíì náà máa wà tí wọ́n máa ṣe wọ́n bára wọn sọ̀rọ̀ pé tọ̀ ẹ jẹ́ káwa náà ṣe bẹ́ẹ̀. tó gbàgbé àwọn ẹgbẹ́ àwọn amòfin orílẹ̀-èdè nàìjíríà mm. ló gbé ọ̀rọ̀ obìnrin kan ọmọbìnrin ọlọ́pàá kan lẹ́kìtì mm. tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ mm. wípé ó wọ́n gbaṣẹ́ hmm. lọ́wọ́ rẹ̀ náà gbé ọ̀rọ̀ rẹ̀ lọ sílé ẹjọ́ hmm. pé kò yẹ kó rí bẹ́ẹ̀ hmm. wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ló wà lórílẹ̀‐èdè nàìjíríà tí wọn ò bímọ nítorí pé wọn ò lọ́kọ ẹ̀rù ń bà wọ́n nítorí pé ká má bàa lé wọn kúrò lẹ́nu iṣẹ́ ọba ṣùgbọ́n ilé ẹjọ́ ti ṣèdájọ́ báyìí. àǹfààní wà fún ẹni tó bá ti rí ni tó ti ṣe bẹ́ẹ̀. tó ti ṣègbéyàwó tó ti lọ́kọ kó lè bímọ ṣùgbọ́n ọlọ́pàá tí ò bá tí tó bá jóbin tí ò tí ì lọ́kọ kò gbúdọ̀ lóyún kò gbúdọ̀ <laughs> ara àwọn ìròyìn tó jáde nílẹ̀ wa nù. ọmọ Ọdúnládé ara àwọn ìròyìn tó jáde nílẹ̀ wa rèé kí gbogbo abiyamọ hmm. nǹkan fi ìkọ́gbọ́n hmm. kọ́lọ́n lódìmọ̀rẹ́ kò ṣàánú wa wọ́n ní àwọn ọmọ márùn-ún tó ṣe bíi tíṣà olùkọ́ tí ń kọ́ ọmọ ní lẹ́sìn látòjúlé dójúlé àwọn ọmọ márùn-ún tí wọ́n lójú kó lọ lágbègbè ìgbèríko rukupalusi ní eliozu ní ìpínlẹ̀ rivasi wọ́n ní látìgbà tí obìnrin ọ̀hún tó ti kó àwọn ọmọ ọlọ́mọ márùn lọ pé wọn ò tí ì mọ ibi tí àwọn ọmọ ọ̀hún tí wọ́n wà hmm. tó ti lé bí ọ̀sẹ̀ méjì báyìí hmm. ọjọ́ orí àwọn ọmọ náà wọ́n ní ọjọ́ orí wọn wà ní bí oṣù méjìdínlẹ́ẹ̀ ogún mm. sí ọmọ ọdún mẹ́rin wọ́n ní obìnrin ọ̀hún ó dọ́gbọ́n ń ṣe bí wípé ó fẹ́ lọ ra àwọn ohun èlò tí wọ́n fi kọ ìwé fún ọmọ náà ó ní ẹ bá mi ká lọ ká lọ ra ohun èlò tí ẹ mọ̀ fi kọ ìwé yín tí àwọn ọmọ ọlọ́mọ tán sì ti pàṣẹ bẹ́ẹ̀ tán di àwátì hmm. láti ìgbà náà lọ́hùn kọ́lọ́n lódùmarè kò ṣàánú wa ló lẹ́dẹ̀ yìí bàbá méjì nínú àwọn ọmọ ọ̀hún ọkùnrin táǹpẹ̀ ní Emmanuel Benjamin ó ní àwọn ọlọ́pàá ní police station wọn ní police station Okporo ó ní wọ́n ń béèrè ẹgbẹ̀rún lọ́nà igba náírà au hmm. two hundred thousand naira lọ́wọ́ òun pé kó lọ́ọ́ mú owó òun wá hmm. kí wọ́n lè tètè ṣe ìwádìí ṣe ìtọpinpin nǹkan mọ̀ bíi ti obìnrin tó kọ̀ ọmọ ọlọ́mọ lọ tán wọlé sí ọkùnrin òun banújẹ́ látàrí ìṣẹ̀lẹ̀ yìí pé ìṣẹ̀lẹ̀ yìí ó burú jáì hmm. pé kódà òun mọ ipò tí ìlera àwọn ọmọ méjèèjì ọmọ ọkùnrin ẹ̀yìn tí yóò wà lọ́wọ́lọ́wọ́ báyìí o mm. kí ọlọ́run lódùmarè kó ṣàánú wa lólẹ̀dẹ̀ nàìjíríà a ti rí àwọn ayálégbé nínú àwọn ìròyìn tó jáde nílẹ̀ wa mm. lórílẹ̀‐èdè yìí àwọn ayálégbé tí wọ́n wá ayálégbé obìnrin méjì bí èsì ti wá ya ilé ọ̀hún gbé lọ́jọ́ ọjọ́bọ̀ lọ́jọ́ kejì lọ́jọ́ ẹtì ni mm. wọ́n sì jí ọmọ ọlọ́mọ bíi mẹ́ta náà jí wọn kó lọ wọ́n wá ayálégbé wọ́n ṣe wọ́n ti darapọ̀ mọ́ wọn ti ń bẹnu ilé wọn ti jọ ń ṣe wọléwọ̀de láàrin ọjọ́ méje péré hmm. lọ́jọ́ kejì ni wọ́n kó ọmọ lọ ní ìpínlẹ̀ Ògùn lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni o. Mm ṣe rí bí wọ́n ti ń jí ọmọ kó lọ lólẹ́dẹ̀ yìí ó bá yàn lọ́kàn jẹ́ o ọmọ ọdúnládé àwọn ìṣẹ̀lẹ̀ burúkú lójoojúmọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà nígbà wo lọ́lọ́run bá fòpin sáwọn eh, ìṣẹ̀lẹ̀ láabi báyìí. olódùmarè kó ṣàánú wa kó fojú àánú wò wá látòkè. kí gbogbo àwọn òbí hmm. kí wọ́n wà lójú lalákan fi ń ṣọ́rí torí àwọn olubi ẹ̀dá yìí onírúurú ọ̀nà hmm, ni wọ́n ń gbà ni wọ́n ń gbà onírúurú ọ̀nà ni wọ́n ń gbà ọlọ́mọdé àṣírí wọ̀ ilé mọ́tò bí wọ́n fẹ́ lọ ó lọlé àbò ń padà bọ̀ níléèwé hmm. ó lè jẹ́ pé ẹni tí wọ́n jọ ń sùn tí wọ́n jọ ń jí ó lè gẹ́ni tó pé tọ̀ afẹ́ra nǹkan kò sówó kò sí chẹ́ńjì jájọ lọ́sẹ̀ lápapẹ̀ hmm. nàbà ẹlòmíì ó dà wá tí ó sì mú ọmọ ọlọ́mọ tí ó sì mú lọ ẹlòmíì wáyé pé tọ̀ bàbá kínní kan àwa wá gbá lé ní o tọ̀ ṣàánú wa àwa lè wá gbà àwọn míì wọn wọn lè ṣe nǹkan burúkú ẹ̀yin náà bí àwọn arábìnrin ojú wọn ó tutù ẹ wo bí àwọn arábìnrin méjì tẹsán pé wọn wá gbalé ìròyìn ló gbé jáde èmi kọ ìròyìn ló gbé jáde pé wọn wá gbalé wọn wá gbalé wọn wá ṣe bí wọn ti bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ni wọ́n gbalé òun o mm, wọ́n sùn lé òun mọ́jú lọ́jọ́ kejì wọ́n ti ṣe kùrùkẹrẹ pé ti ṣe kùrùkẹrẹ pẹ̀lú àwọn tó wà ní ilé wọ́n ti sanwó lé gan wẹ̀ẹ́ rò bí a kò sí. ní ìpínlẹ̀ Ògùn kan náà yìí ni o ní ìpínlẹ̀ Ògùn wa yìí. ẹ ẹ àwọn kan náà ti sọ pé wọ́n wọ́n wọ́n ní àwọn fẹ́ kọ́ àwọn ọmọ ẹni tí a bá ti mọ̀ dájú ẹni tá a mọ̀ nọ́mbà mi gan. ẹ má jẹ́ ká gbà wọ́n gẹ́gẹ́ bí mm. olùkọ́ tí ó kọ́ wọn lé mm. kódà ẹni tá a mọ̀ gan dáadáa tó bá ti tó oṣù mẹ́ta tá a ti ní wọn kẹ́yìn ẹ jẹ́ ká fúnra lọ́dọ̀ wọn. ẹni tá a rí ojúmọ́ gan bó bá fẹ́ lọ ra nǹkan ẹ kó káwọn ọmọ ẹlẹ̀ lé. bẹ́ẹ̀ni ó lọ ra tó fẹ́ rà fúnra rẹ̀. àbí ká sọ wípé lọ́ọ́ dúró sọ́dọ̀ rẹ̀ yá gbájá mo fẹ́ dọ́jà ẹ ṣe mọ́ mọ́ yín dání ìntayé gbà nù. bẹ́ẹ̀ ni lọ́wọ́ tá a wà yìí. Ọlọ́run lódùmarè kó ṣàánú wa o. àmì Elédùmarè hmm. kọlọrun ṣàánú wa bàbá JP hmm. òun ló ti wá mú mi wá ìròyìn tó wà wájú mi ẹ ní ìpínlẹ̀ Èkìtì ẹ wò àwọn àgbààgbà bẹ́ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìkìlọ̀ ẹ fún àwọn tí ó ń gbé ní ìpínlẹ̀ Èkìtì àti àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì wípé tọ èkí ó kálukú lọ fi ọwọ́ pálábá ẹ̀ lọ fi sí abẹ́ aṣọ o ìpè àwọn ò fẹ́ gbọ́ wípé ẹ. Eh, wọ́n fi ọmọ kan wọ́n fi ṣe oògùn owó tàbí wọ́n fọmọ kan ṣe ètùtù nípínlẹ̀ èkìtì wọ́n wá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wá ṣe ní ní gbangba pétọ̀ àwọn ò fẹ́ gbọ́ wípé nípínlẹ̀ èkìtì o àfi àfẹnìkan ṣẹ́ṣó à ń fi ọmọ ṣògùn owó a gbọ́ pé àti wá gbọ́ pé àárọ̀ ọmọ kan mọ́ hmm. kan wá ni wọ́n fi bẹ́ẹ̀ wọ́n fi ṣe ògùn. àwọn ìgbìmọ̀ àwọn àgbààgbà ní ìpínlẹ̀ èkìtì ló kóra jọ kì í ṣe ìpínlẹ̀ èkìtì nìkan náà ti kóra jọ hmm. kódà ìjọba ìpínlẹ̀ ògùn báyìí hmm. Hmm. ó sọ pé àwọn tí ń fi ọmọ ọlọ́mọ ṣètùtù ọ̀la yìí wípé wọn ó jẹ pálábá ìyà báyìí kí wọn ó jẹ tó dógùn tọ pálábá wọn bá ti ségi bẹ́ẹ̀ ni kí ìjọba kó mọ́ fẹnu lásán sọ. bẹ́ẹ̀ ni o. àìmọye àwọn oníṣẹ́ ibi orílẹ̀-èdè nàìjíríà ta ti gbúròó wọn tán jínigbé tó jẹ́ pé dìsìn àmọ́ tó gbẹ̀yìn wọn mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó jẹ́ pé ọwọ́ ìjọba tẹ̀ wọ́n wà lákàtà ìjọba tá a sì tún gbọ́ nǹkan kan pa wọn mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kí ìjọba kan má máa fẹnu ya ẹran sọ́bẹ̀ bẹ́ẹ̀ni àwọn tó wà níjọba kan máa fi ọ̀rọ̀ ṣírò ara wọn wò hmm. kan máa fọ̀rọ̀ rora wọn pé tó bá jẹ́ ọmọ yín ni wọ́n gbé hmm. ṣé ọwọ́ tí ilé ẹjọ́ tó fi mú ìdájọ́ òun náà ni wọ́n fi mú un àwọn tán jí ọmọ wọn gbé tán àṣírí ajọ́ tó sì tú hmm tó jẹ́ pé a gbọ́ pé agbófinró ti mú wọn mm. wọ́n ti lọ sílé ẹjọ́ tá a sì tuntun mọ tí ó gbẹ̀yìn rẹ̀ mọ́ eh, àbí kí ìdájọ́ òdodo kó máa falẹ̀ kó máa eh. falẹ̀ títí títí títí tà ní gbọ́n kankan pa mọ́ ẹ̀yin tẹ́ ẹ wà níjọba ìfọ̀rọ̀ òrora yín wò tó bá jẹ́ pé ọmọ yín ni wọ́n gbé hmm. ṣebí ìdájọ́ ti falẹ̀ náà tààtì ní gbọ́ yín tí ó gbẹ̀yìn wo níṣẹ́ ibi náà hmm, nu hmm. ẹ má jẹ́ ká fẹnu rí ẹran sọ́bẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yin tẹ́ wà níjọba káràmásìkí iṣẹ́ ibi pọ̀ jù lórílẹ̀‐èdè wa àbí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àpàdé ni wọ́n ti wá mú wọn ẹni tí àwọn gbọ́ tí àwọn tó ṣe iṣẹ́ bì tí wọ́n àmọ́ béèrè fáànù irú àánú wo nu ẹ̀rọ tì tẹ́lẹ̀ kẹ́ tó gbé ọmọ lọ́mọ tàbí tẹ́ mú àgbàlagbà bí ọmọ kékeré tẹ́ wá ṣe bẹ́ẹ̀ tí ẹ dùn bù wọn ẹ nígbà kan rí wọn ni mo gbọ́ tí wọ́n gbé ìyá àgbàlagbà ṣe ni ó ń bọ̀ láti ìṣọ́ òru hmm. ni wọ́n síbẹ̀ ni wọ́n gbé wọ́n dẹ̀ síbẹ̀ wọ́n dẹ̀ bẹ́ẹ̀ wọ́n pààyàn níyà ń pakúpa wọ́n pààyàn níyà ń pakúpa ẹ̀ka wá gbà pé bíyà ọwọ́ wa múrú wọn ẹ wà mọ̀ bẹ̀bẹ̀ fún àánú irú àánú wo nu ẹ̀rọ tí kẹ̀ tó gbẹ̀nẹ̀ lẹ́ni ẹ̀rọ tí kì í ẹ̀ pa ọwọ́ wa sọ pé ẹ̀ ń béèrè fún àánú. bí ìdájọ́ òdodo tó bá yá kankan lórílẹ̀‐èdè hmm. nàìjíríà bí ìdájọ́ òdodo tó bá yá kankan gbogbo iṣẹ́ ibi ni ó máa wọlé o. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́ka gan-an hmm. àtẹ̀yin onídàájọ́ fúnra yín hmm. àtẹ̀yin agbẹjọ́rò. Hmm gbogbo wa pátá ká máa fi ọ̀rọ̀ rora wa wò tó bá jẹ́ ọmọ adájọ́ ni wọ́n gbé hmm. ṣé yóò fi ìdájọ́ falẹ̀. tàbí ọmọ tàbí ọmọ agbófinró. àbí tán jí ọmọ agbẹjọ́rò. agbẹjọ́rò. tó jẹ́ pé ẹni tó wá jí ọmọ ọlọ́mọ kí àṣírí ẹ̀ wá tú kán wá mú un. Hmm. ṣé bí ẹjọ́ wọn ti falẹ̀ nílé ẹjọ́ nù. láéláé. ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ rora wa wò lólẹ́ẹ̀dẹ̀ nàìjíríà o. Hmm. Hmm. nígbà náà ni orílẹ̀-èdè yóò tòrò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ bá ti ń wò pé ọ̀dọ̀ mi kọ́ ló ṣẹlẹ̀ sí hmm. kì í ṣèmi ní láboró nǹkan eh. orílẹ̀-èdè nàìjíríà bó ti ń lọ yìí kò ní í rọrùn gbé fún kálukú o hmm. ẹ̀yin tẹ́ jẹ́ agbófinró ẹ̀yin tẹ́ wà lẹ́ka ìjọba nígbọ̀nà ìṣàkóso ẹ já máa fi ọ̀rọ̀ rora wa wò bí ìdájọ́ òdodo tó bá yá ní kankan lólẹ̀-èdè nàìjíríà gbogbo oníṣẹ́ ibi ní ó tọwọ́ ọmọ wọn bọ́ sọ kọ́lọ̀ lódùmarè kò ràn wá lọ́wọ́. àmì lẹ́dùnmarè bàbá jp ọmọ ọdúnladé hmm, àwọn tó lùgbàdì àrùn ibà aláàṣà lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n máa sọ ohun tójú wọn rí o hmm. kí gbogbo kó wá ẹ̀yàn ká máa ṣọ́ra hmm. torí ẹlòmíì bí ibi ò bá tí ì kàn yóò wí pé irọ́ ni wọ́n ń pa àyà wí pé irọ́ ni pé kò ṣẹlẹ̀ àwọn èèyàn tó lùgbàdì ibà aláàṣà lórílẹ̀‐èdè nàìjíríà ibà ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ pé wọ́n padà wà mórí bọ́ wọ́n ṣàlàyé tójú wọn rí ah, wọ́n ló lè ìjà ọ̀rẹ́ wọ́n ló lè ìjà ọ̀rẹ́ ìyá àtàwọn ọmọ rẹ̀ méjì wọ́n wà nù àwọn tó lu ẹni tó lùgbàdì ibà ọ̀rẹ́ rẹ láàṣà yìí kọ́lọ̀ lódùmarè kó ṣe àánú wa wọ́n porúkọ ọmọ kan ní ní ọmọ eh, ní ọmọ pẹ̀lú àbúrò rẹ̀ ukamaka tèmọ́ ìyá wọn Priscilla wọ́n wà nù àwọn tó mórí bọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá aláṣà yìí hmm. wọ́n sọ tójú rí o gbogbo ọ̀nà tá a bá gbà láti ṣààbò lórí ara wa hmm. tá a fi ní lùgbàdì àrùn ẹ jẹ́ ká tètè máa gbé ìgbésẹ̀ wọn wọ́n ní eku mm. ní ń fa ibà aláàsà mm. ẹ jẹ́ ká peku lé wa ẹ má jẹ́ ká déku lé wa sí eh. gbogbo àwọn àjẹkù eku mm. búrẹ́dì tá a jẹ tá a jù sórí tábìlì tẹ́kù ti mú jẹ ẹ má jẹ́ àjẹ́ àjẹkù ẹ̀bà tẹ́kù ti tẹnu bọ̀ ẹ má jẹ́ àjẹ́. nǹkan wọn kọ́ mọ́ fọwọ́ sí i kúrò ẹ sọ pé àti ṣí mo ti ṣí ẹnu epo. ala ti ń jẹ láyé nà mí nà lẹ ọlọpàá tá a ti ń jẹ lóde pé kò sí ní tí ẹsẹ lẹ eh, pé kò sí ní kékeré. Hmm, ah. oríṣiríṣi ló dẹ̀ ń lọ. mẹ́wàá wà o. bẹ́ẹ̀ni mẹ́wàá wà tọ̀tọ̀ ni pé kí wọ́n ṣí ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ṣì gaari lẹ̀ èkó hmm. kọjá yóò tọ̀ sí èkó kọjá yóò tún tọ̀ sí èkó kọjá yóò kẹnu bọ̀ bírẹ́dì èlùbọ́. àwọn àyẹ̀fun ẹ sínú mm. ilé mm. tá a fi ìbòrí bò lórí eku lè kó sínú rẹ o bẹ́ẹ̀ni eku wọn sì tún jára paraparapara ó tún lè jáde eku sì ti jáde kílẹ̀ tó mọ̀ ò sì ní mọ̀ ìwọ sì bomi mú ní tiẹ̀. Ah! ọ̀pọ̀lọpọ̀ mìíràn ẹ̀kọ́ sọ pé eh, omi eku kó bẹ́ẹ̀ ni àti mu àti sọnù á bomi léná pé kàn á tún fi dáná á mú mi rú nkùjì ó mọ rí bẹ́ẹ̀. àwọn onímọ̀ṣègùn wọ́n ní ìlera lọ́rọ̀ wọ́n ní ìlera lọ́rọ̀ ọmọ Ọdúnládé lára àwọn àròyìn tó jáde nílẹ̀ wa hmm. ẹni ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà hmm. bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ó ti ní kí àwọn generation àwọn old politician hmm. àwọn olóṣèlú tó ti darúgbó lórílẹ̀‐èdè yìí ó ní kí wọ́n ṣe gààyà ní kán lọ sẹ́ńpẹ́ kán jẹ́ kí àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́wẹ́ kán gbé orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ibi ìmúṣẹ bẹ́ẹ̀ ni èbúté ìmúṣẹ ní oko òmùsẹ̀ torí ìrìn àjò lè rí ojú ọ̀nà lè rí lólẹ́ẹ̀dẹ̀ nàìjíríà wà látọdúnbọ́dún hmm. tá a sì sì dé ibùdó òmùsẹ̀ bàbá àyàbọ̀ ó ní kí gbogbo àwọn olóṣèlú tó ti dàgbà ọ̀jẹ̀ ó ní kán lọ jókòó hmm, ó ní gbogbo àwọn generation òun nínú òṣèlú kán lọ wábi wọ́ sí kán jẹ́ kí àwọn ọ̀dọ́ langba tó san agun àwọn ni kí wọ́n <laughs> kán fàyè sílẹ̀ fún wọn. kán fi orí bó ṣe ń lọ ní ìsinmi ẹ jẹ́ ká wọ́n wá lè ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní àtọ ẹ̀yin tí ẹ ti jẹ́ àgbàlagbà náà ṣẹlẹ̀ hmm. ẹ fún wa mọ̀ràn èkì hmm. bí akọ́wáṣẹ́ bẹ́ẹ̀ kan wá jẹ́ kó ti pé tọ̀ ẹ àwa náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àwa náà sì fẹ́ abẹ́. tí gbogbo àwọn bàbá bàbá tán ti wà lórí àlééfà tẹ́lẹ̀ rí wọn tán bá lọ jókòó wọn jẹ́ àgbà tí ó máa tọ́ àwọn ọmọ sọ́nà. bẹ́ẹ̀ ni kí wọ́n fún àyè fún àti ọ̀dọ́ obìnrin <laughs> àti ọ̀dọ́ ọkùnrin láti láti bẹ́ẹ̀ káwọn náà sọ pé àwọn náà fẹ́ díje ìyẹn tó tún máa fún wọn ní àǹfààní láti mọ ohun tí ó ń lọ àti ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pé tọ̀ ẹ̀yàn bá débẹ̀ lóòótọ́ o kò rọrùn ṣùgbọ́n àwọn náà ṣe bẹ́ẹ̀ a fẹ́ mú orílẹ̀-èdè kó pé a kú olórí iléeṣẹ́ ìjọba tán hmm. nígbà tá a bá rìtáyà tán a wà tún wá padà lẹ́gbìmọ̀ aṣòfin a lọ rìtáyà lẹ́gbìmọ̀ aṣòfin. ẹ o tàbí láti láti eh, ìpín láti eh, gómìnà tàbí láti ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ hmm. eh, abọ́ sí orílẹ̀-èdè abọ́ sí gómìnà ìpínlẹ̀ láti bẹ̀rẹ̀ lọ sí sínéètì láti bẹ̀rẹ̀ lọ bí <laughs> mínísítà ọjọ́ sì ti lọ lórí àlòkù ìjọba àwa fún àwọn fún àwọn ọ̀dọ́. ẹni tó ti sin ìjọba ní ọdún hmm. márùndínlógójì thirty five years hmm. ìjọba ti lò ọ́ kù hmm. ó wá ní kó lọ fẹ̀yìntì kó lọ sinmi ńlẹ̀ rẹ̀ ó wá ní ilé ìgbìmọ̀ asòfin ló fẹ́ fẹ̀yìntì sí níbo ló fẹ́ sá kiri dé àwọn ọ̀dọ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà tán lọ́pọlọ lórí. tí wọ́n sì tí wọ́n sì ní tí wọ́n fẹ́ fi ọkàn àti tarata tí wọ́n fi ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ fi bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ fi sin orílẹ̀‐èdè nàìjíríà ẹ̀yà ká fáwọn náà ní. bàbá olúṣẹ́gun ọbásanjọ́ ó ti ní kí àwọn àgbààgbà ọ̀jẹ̀ olóṣèlú kan lọ sinmi ò kan lọ sẹ́ńpẹ́ o wọ́n ní àgbà ọ̀kìn wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ ẹ ó wá kùsọ̀wọ́ ẹ̀yin olóṣèlú tẹ̀ ti darúgbó ẹ lọ jókòó kẹjẹ kan mọ wẹ́wẹ́wẹ́ ẹ̀kẹ́ wọn á máa gbà mọ̀nà lọ́dọ̀ yín kí orílẹ̀-èdè kó lè dáa ní o torí bórílẹ̀-èdè yìí ṣe ń lọ kò sẹ́ni tó tẹ́ lọ́rùn o ààrẹ náà bá lò hmm. a sì ń gbọ́ iye bílíọ̀nù bílíọ̀nù tán ná lórí iná ọba lọ́dọọdún aráàlú sì jìyà bí ẹni máa kú hmm. a sì ní iná ń lò omi gan kọ́ mm. ìyẹn náà wà ń bẹ kò sómi mm. àti láwọn ìpínlẹ̀ tó pé wọ́n tó bẹ́ẹ̀ láti pa àwọn fẹ́ fi omi tí ó ń jáde àbomi táwọn kọ́lẹ́rà ni ó pa wọ́n wo jẹ́ àmọ́ kọjá lọ sí abala bòmí ọmọ mm. ọdúnládé ẹ kọ́ mọ̀dé pé á dá àwọn aráàlú lágara ẹ jẹ́ ká máa lọ sún lọ sí abala bòmí lórí ètò yìí à ń bọ̀ náà.